بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين الصلاة والسلام الأتمان الأكملان على نبينا محمد وعلى آله وصحابه ومن والاهم بإحسان إلى يوم الدين وبعد السلام عليكم ورحمة الله وبركاته lẹ́yìn tí a ti dá ọpẹ́ fún ọlọ́run ọba àtọrọ àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún aṣíwájú wa annabiwa muhammad sallallahu alaihi wasallama àbẹ̀lọ́run kọ́lọ́run kó ṣe àlékún ìyọ́nú rẹ̀ fún àwọn sọ̀hábí annabi àti àwa náà àti gbogbo mòmìnì lọ́kùnrin àti ní obìnrin tí wọ́n dúró ti ẹ̀sìn ọlọ́run ọba bó ti tọ́ àti bó ti yẹ títí di ọjọ́ ìgbéǹda ìkẹyàmà tírà tí a ń kà ọ̀nà ni matinu risala الإمام ابن أبي زيد القيرواني رحمه الله بسيئة الدوناني قوله رحمه الله والإيمان بالقدر خيره وشره وحلوه ومره والإيمان بالقدر خيره وشره وحلوه ومره nínú ìgbàgbọ́ gẹ́gẹ́ bá a ti wípé táǹpẹ̀ ní ìmánì kíyàn ó jẹ́ mùmínì kó jẹ́ olùgbàgbọ́ òdodo ó kó nǹkan mẹ́ta sínú qawlun bilisani gbogbo ní tá máa wí tá máa sọ lẹ́nu ara ìgbàgbọ́ ló wà wa amalun biljawarih qawlun bilisani wa i'tiqadun bilqalb nǹkan tí a máa ní àdìsọ́kàn rẹ̀ ara ìgbàgbọ́ ló wà wà amalun bil jawarih àti nǹkan tí a máa ṣe níṣẹ́ àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí àwọn ní orígun ìgbàgbọ́ tó sọ wípé ní ìkan kò rọ́pò kan èèyàn ní máa sọ wípé tó ń mú ni ó máa ṣe àríkìrí pẹ́pẹ́ lára ìgbàgbọ́ ló wà ara ẹ̀sìn ló wà òun ṣe ọlọ́run ọba ìkí ọlọ́run àtọ́lá rẹ̀ kó máa bá a ó jẹ́ kó yọ wípé ní afdolu zikiri tilawatul Qur'an nínú àwọn àzikiri tó dáa téèyàn máa ń ṣe oníkéèyàn máa ka alukur'an nínú ẹni la ilaha illallah muhammadun rasulullah oúnjẹ ọlọ́run bá ń sọ́gbó ní wípé ní kalimatani khafifatani ala lisani thaqilatani fil wa bihamdihi subhanallahi alazim agbọ́dọ̀ méjì yóò ṣe ọlọ́run ní kó fúyẹ́ púpọ̀ lórí ahọ́n khafifatani ó fúyẹ́ púpọ̀ lórí àwọn ṣùgbọ́n thaqilatani fil mizan àmọ́ wúwo tán bá gbé lórí òṣùwọ̀n títò nìkan habibatani ila rahman kódà inú ọlọ́run سبحان الله العظيم سبحان الله وبحمده بلون كانوا سبحان الله العظيم ودمجي قول بلسان لا لا وان كتاما ويلوري اهانو استغفار استغفر الله استغفر الله استغفر الله ان شاء الله ان شاء الله تعالى كما با sọ pé inni la astaghfirullah fil yawmi akthara min mi'a marra òun a máa ṣe astaghfirullah lójoojúmọ́ tó ń bá ń kà yóò ju ìgbà ọgọ́rùn lọ astaghfirullah astaghfirullah astaghfirullah eléyìí kò bùkátà àjòkó kò bùkátà ànàró kò ẹni tí ń ṣiṣẹ́ lọ́fíìsì rẹ̀ astaghfirullah ẹni tó ń ríṣẹ́ lọ astaghfirullah ẹni tó ń wa mọ́tò astaghfirullah ẹni tó ń gun ọ̀kadà astaghfirullah ẹni tó ń gun márùwá astaghfirullah àwọn obìnrin nínú kíchìnì astaghfirullah bá ń fa bọ́ astaghfirullah bá ń fọ aṣọ nínú tọ́ílẹ̀tì wọn astaghfirullah gbogbo táwọn bá ń ṣe astaghfirullah ó ń ṣe ọlọ́run ọba ìṣe ọlọ́run àtọ́lá rẹ̀ kó máa bá ó ní pé inni la astaghfirullah àkìlíọ̀n akthara min mi'ati marra wọ́n á máa ṣe nígbà tó ju ọgọ́rùn-ún lọ kò kò kò í ṣe nǹkan tá a máa wí jáde astaghfirullah lára àǹfààní ẹ̀ ni pé tí àbá ti rántí astaghfirullah ìtumọ̀ ni pé wọ́n rántí pé nìkan bẹ̀ tó máa ń forí jiyàn fóònù ti ṣẹ̀ ẹ̀rí pé àrùn kálukú ní ó bá ní tó bá tẹ̀ fẹ́ ṣe aburú yóò ra ti pé tí ìtòhùn ti ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ gan sọ́lọ̀ ń forí tàbí ọ̀nà òtí ìforí ju wọn mọ̀. then astaghfirullah kádúnímà torí wípé òun ní gbogbo okùnfà dáadáa tí ń fi máa ń ti aburú lọ. ọlọ́run sọ fún ọ̀nẹ́sọ̀lá àṣálà wípé ní wàmá kana Allahu mu'azzibahum wàmá kana Allahu yu'azzibuhum wa anta fihim. فما كان الله معذبهم وهم يستغفرون àwọn immunity immunity ni wípé nǹkan tí èjé kí wọ́n lè wọ́n lè pọ́nìtì èèyàn tí ó jẹ́ ká lè múyàn fún nǹkan tí èèyàn bá ṣe àwa mùsùlùmí a ní tó pọ̀ bọ̀ nínú ẹ̀ nǹkan méjì ni ọ̀kan nù rẹ̀ ó ti kúrò láàrin wa ọlọ́run sọ́nà Al-Qur'ani wípé lópin ìgbà tó ń ṣe ọlọ́run bá ti ń bẹ láàrin yín sallallahu alaihi wasallam ọlọ́run ní kóhùn ní pé àjẹyìn wà má kana Allahu yu'adhibuhum wa anta fihim láyéláyé ọlọ́run ní kóhùn ọlọ́run wọn ò ní sí àjẹ àwọn àjọ rẹ̀ tọ́ọ̀tù wa nínú wọn àyà kankan ò ní kà wọn. ṣé àpá tó ti lọ lójú wọn báyà nẹ́bì nú lójú ẹ̀ lọ́mọ rẹ̀ tí ń ló ti ń tẹ̀rì àtàwọn àjọ rẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni gbogbo wọn ànẹ́bì lóòtọ́ gbogbo wọn pátápátá ànẹ́bì lóòtọ́ lójú ẹ̀ fi pa wọn rẹ́wọ́jà náà àlíyá ń tàgé làá àwọn tán wà lórí lẹ́lẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ àti sọ wọ́n sì fi àti sílẹ̀ wà lókè wọn lójú ẹ̀ báyìí ni tòtò ń ṣe ọlọ́run ọba nínú àwọn tọ́lọ́run ọba ṣe fún sọ̀rọ̀ lọ́wọ́ sára ni pé ọlọ́run lòun ò ní fìyà jẹ òun ò ní fìyà jẹ àwọn àjọ rẹ̀ lópin ìgbà tí ń bá ti ń bẹnu wọn àmọ́ ṣe ọlọ́run ti ti kú sọ̀rọ̀ lọ́wọ́ alẹ́ wàsálà àmọ́ nù ẹlẹ́ẹ̀kejì yìí ni pé imúnítì ẹlẹ́ẹ̀kejì táwọn mùsùlùmí wá ní nìkẹ́ ọlọ́run àtọ̀ wípé ni wà máa kana Allahu mu'azzibahum wa hum yastaghfirun ní gbogbo gbàtà bá ti ń ṣe astaghfirullah astaghfirullah lẹ́ni kọ̀ọ̀kan wọn ọlọ́run náà ní kí àjẹ́ wọn ò ní pa wọ́n rẹ́ qawlun bil lisan níta àwọn màmá àwọn gbogbo ọkùnrin náà gbogbo alápàtí ìfẹ́ ara wa sí àtọkùnrin wa àtọbìnrin wa kákìyèsí tá a máa sọ àti náà pé káwọn ọkùnrin àwọn ọkọ ìyàwó kí wọn bẹ̀rù ọlọ́run bá ìyàwó wọn ọkùnrin míì ọrọ rẹ̀ ò lẹnu rẹ kódà tó ọmọ sọrọ lè bá àyà ìyá àyà ní lè bá ìyá ìyá àyà ni tí bàbá wọn máa ń sọ nù bí àná bá sì wí ẹ lè bá olóòsì bàbá yín eléré bú ara rẹ̀ abọ́síkó rẹ̀ jáde ọkọ àti ìyàwó gbogbo ilé ìsìn ní asìnkìrá ní òmìnir àlára ìmáàní sì ní káwọ́lóhùn ìdèlèsà ní tàǹsọ lẹ́nu bákan náà àwọn ọmọ àwọn òbí àwọn ìyá táwọn ọmọ máa ń bàyàn nú jẹ́ púpọ̀ púpọ̀ téèyàn bá ń gbọ́ tí màmá bá ń sọ fọ́mọ ẹ pé àbọ́ àbọ́mọ olórí ibú ni àbọ́mọ sórí ibú tí wọ́n mọ òfò yìí àwọn olóbìnrin ìyá eléyìí ráhùn kákìyèsí kò sí inú tó gbọdọ̀ máa bí wa ma yalfazu min qawlin illa ladayhi raqibun atid àyà Kùránì nìyí o gbogbo nǹkan bá ń sọ lẹ́nu ọlọ́run ní pé a ní gbogbo ọba àti tó yìí láyé gbogbo ẹnì kọ̀ọ̀kan ọlọ́run ní màláìka méjì méjì méjì méjì kan bẹ lápá ọ̀tún kan bẹ lápá àlàáfíà wọ́n sì máa kọ gbogbo nǹkan táwọn wí kalẹ̀ máa yẹ lè farò kò sí nǹkan kan tí ń tẹ̀lé nu wa illa ladayhi raqibun àti ìsúnṣúrátù kọ́ọ̀f gbogbo ẹ̀rọ ń kọ́lẹ̀ ìyá tó ti wá pe ọmọ rẹ̀ lé olórí bú kò ní sórí rẹ̀ kò ní sọ́lá kékeré tó bá wá di lágbàlagbà òbí pápá jùlọ màmá làwọn ọlọ́run kó yẹ kó yọ ayé pé ní sallallahu alaihi wasallam tá màmá kó ìdá mẹ́ta ìdá kan lèmi àti ẹ kó ní ẹ̀tọ́ sí aláwọn orí ọ̀hún wọn màmá wa wọ́n ní ìdá mẹ́ta yìí ni pé tí wọ́n bàbá bá ń pe ọmọ tí ìyá náà bá ti ń pè lẹ́ẹ̀kan náà tó ń ṣe ọlọ́run bá wí ọlọ́run tọ́lá rẹ̀ fún ọba ni pé torípa ní arákùnrin lókọ́ lọ́lọ́ bá nàbí pé man àbárò náà ṣe ilé ẹ̀yà Rasulullah ta ni ó yẹ kí n ṣe dáadáa sí bí kí n kọ́kọ́ ṣe dáadáa sí ó ń ṣe ọlọ́run sọfárá pọ̀ náà pé ní ó ìyá rẹ ni ó ní lẹ́yìn rẹ̀ ń kọ́ ànípẹ̀sọ́ sọ pé ní ó mọ̀ màmá rẹ ni ó tún wí ilé ẹ̀kẹta ó ń ṣe ọlọ́run ọba ìṣe ọlọ́run tọ́lá rẹ̀ kó máa bá sọ pé ní ó mọ̀ àní ìyá rẹ náà ni ó tún wí ilé ẹ̀kẹrin bóyá nàgbà rí eléyìí ọmọ bàbá ni ni pé àbò tó bàbá rẹ náà ẹ̀ẹ̀mẹ́ta fún ìyá ẹ̀ẹ̀kan fún bàbá tó túmọ̀ sí pé tá a bá dá ẹ̀tọ́ àti ìwọ̀ sí mẹ́rin ìyá kó mẹ́ta wàhálà ó sì tọ́ bẹ́ẹ̀ wàhálà ó tọ́ bẹ́ẹ̀ gbogbo àwa ọkùnrin ni àbáwo obìnrin ọkùnrin tí ò tí ì ní tí ò tí ì níyàwó àbí obìnrin tí ò tí ì lọ́kọ ọjọ́ sẹ́ni kálukú bá ní ọ̀ bá ní ọkọ tó bá wá rí ti ń bẹ lára kóbìnrin ó lóyún kóbìmọ̀ pàlẹ́ tó bá sọ wípé ní báárùn ọmọdé máa ṣe dáadáa tó bẹ̀rẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ yóò lékún tó jẹ́ pé ní kò kàn mí ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ yóò bẹ̀rù ọlọ́run ọba yóò bẹ̀rù ọlọ́run ọba pé àṣẹ bó ṣe rí nì bẹ́ẹ̀ sì ni mo ṣe rí nù àti ń ka tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà wàhámùlùhù wàfìsọ́ọ̀lùhù hàmàlátù ó mùhù kóró àǹtí ọwọ́ bọ̀ àti kóran nítorí kóran yìí pé oyún ní nínú àti níní rẹ̀ àti sísọ rẹ̀ ìnira ni bí ọlọ́run bá ti promise ó ti ṣàdéhùn pé fún mọ̀sẹ̀jì ìlà ṣe sọ̀rọ̀ abẹ́lẹ̀ ọ̀kọ́lọ́n kó máa ṣẹlẹ̀ fún gbogbo aboyún ayé pátápátá gbogbo aboyún ayé pátápátá kọ́lọ́n kó máa ṣẹlẹ̀ fún wọn but ó ti sọ pé ní hamalatuhu umuhu kóran ọwọ́ bọ̀ àti kóran àtoyún àti sísọ ìnira ni máa bẹ́ẹ̀ lọ́kọ́ lọ́kọ́ máa fi ń rọrùn ṣùgbọ́n bá wo ilé rẹ pé ní kò kọ́lá kọ́ sáré pé gbogbo ẹ̀ tó àti wọ̀ kọ́lá kékeré ọkọ̀ fún obìnrin ó tọ́ bẹ́ẹ̀ bó ti wá pọ̀ tó lọ́dọ̀ wọn bẹ́ẹ̀ náà ni ohun wọn lẹ́gẹ́ ìyá tá ń gbọ́ adá kan ohun yín lẹ́gẹ́ sáwọn ọmọ ẹ má ṣe pé láwọn ọmọ ẹ̀yà ń tàwàdà ní àmọ̀lẹ́kọ̀ọ́ àpẹẹrẹ ọlọ́run sọ pé ní láyà àtúnà lọ́ha máa márùn tí wọ́n ní pé wọ̀nyẹ́ fà lónà máa yóò máa rónù àwọn ògbọ́kọ̀ mu gbogbo ń tọ́ lóòrọ̀ kọ́kọ́ kalẹ̀ náà wọ́n sàwádà ní ọ̀ sàwádà ní kọ́kọ́ pa kalẹ̀ ọba wa dé wájú ọlọ́run wọn àlè sọ́kọ́ ọlọ́run gba ọlọ́run sàwádà ní ọjọ́ báyìí òtúbàtà yájẹ́ pé ní ọ̀padà lè sọ náà fọ́n sàwádà sàn pé ń bi ọmọ lè fẹ́yà mà ọmọ ti wá jẹ ìyá nǹkan tí ìyá ń wí ọmọ tá pété á pẹ̀lú lórí gbẹ láti kékeré ọba wa ó kọ́ télọ̀ kò mọ́ àbótí ẹ̀ mọ́ kò ní kọ́sọ́mà ó ṣe bíríkìlẹ́yà kò ṣe ó kéwú ẹ̀sìn bàbá ó kéwú ẹ̀hẹ́n ó kéwú kò rí ké ó kéwú kò rí ké gbogbo ẹ̀ ìyá àdì sẹ́mi ìyá tó ti fọwọ́ ara ẹ̀ fa tí ò dá tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà yóò tún wá lọ pé ní ẹgbàá ní ayé ayé kọ́ àǹtí ìyá àdúnyà ìwọ gángan gángan láyé ayé kọ́ kò sí ti ń jayé ayé ká ní tíwá sọ wípé ní àtọ́fọ́ kò sí ti ń jayé dákọ́ ní pé àfọwọ́fà ní ń bẹ àfọwọ́fà lọ́dàkùnrin ìyá wa torí sọ kò sí ti ń jáwàdà o máa yalfizu min qawlin illa ladayhi raqibun atid gbogbo ní tẹ̀sán náà ń kọ́ ọ́lẹ́ yóò sì sẹ̀ so àdàkùn ẹ̀jẹ̀ ká kéèké lè ẹ̀kọ́ ń bẹ fún wa oúnjẹ sallallahu alaihi wasallam nínú síra káàkà sọ pé oúnjẹ ọlọ́run ọba sówó ìbálòkọ́kọ́ fún un ní ọ̀yàn bó fẹ́ tó kó lọ́dọ̀ rẹ̀ ó bọ́ sọ́dọ̀ Halimatu Sa'diyya nígbà ní Sa'd láti dìde Sa'd ìkàtà wípé ní Halima tankiya Halima láti tankẹ̀. ókùtù oúnjẹ ọlọ́run kan wá ń bẹ yìí ni pé ọmọ ẹ̀gbọ́n rẹ̀ lóbìnrin wáyé pé ní wọn èyí sọmọ bàbá òun èyí sọmọ yàbọ ẹ̀gbọ́n ni látara wípé Halima tó fún àná sọmọ bàbá lọmú náà ló fún náà lọmú tó báyìí ti rí bẹ́ẹ̀ wọn ti di tàgbọ́ntàbúrò nù ìwọ tí ń bẹ fún ẹni tá a bí ni nínú ẹ̀jẹ̀ náà ní bẹ fóun náà àṣẹyìmá orúkọ rẹ̀ ní ọ̀záfà bíntu alhari al orúkọ ẹ̀ náà ọ̀záfàtú bíntu alhari al-asadiya. al al bọ̀tí lákọ́bù rẹ̀ níta màmá ni pé aṣàìmá nígbà tí Halima tó lọ gbé àlẹ́sọ̀rọ̀ sára ní mẹ́ta tó gbéde aṣàìmá yìí òun ti dàgbà ó ti tó bọ́mọ sí gbogbo àwọn làmọ orin tí máa ń kọ ya Rabbana abqi lana Muhammadan hatta arahu yafi'an wa amradan thumma arahu sayyidan musawwadan. وأثبت أعاديه والحسد وأعطه عزا يدوم أبدا هذا ti gbogbo àwọn màmá wa àtàwọn ọmọ wa lóbìnrin kan lè ha òwe kan náà máa kọ́ àti rí ìyá kan náà tó náà máa ń kọ́ fún àwọn ọmọ rẹ̀ ntíṣẹ́ náà wí ni pé ní yá Rabbana abqilana Muhammadan ọlọ́run bá wa dá Muhammadu yìí sí àpéjọ kìí tètè di sallallahu alaihi wasallam ọmọ kékeré wọn ò tí gbèdìgbè lójijẹ òun mọ̀ wá kọrin òun náà kókó mọ àjọrin àmórí olówó ni kò mẹ́ tó ń bá tó ń tó ń bá ṣe ya Rabbana abqilana Muhammadan ọlọ́run bá wa dá Muhammadu yìí sí i hatta arahu yafi'an wa amradan títí tẹ̀lé ẹ̀mí Halima ẹ̀mí Shaima tí ìwà rí pé àà ah, màṣàlá muhammadu náà ti ń dàgbà ó ti ń dàgbà ó ti ń dàgbà ó ti ń dàgbà lẹ́yìn náà tó ń àárọ̀ ọ̀hún sáyidá musáwàdà tí wá rí pé yóò wá di olórí ẹ̀mọ̀ kò náà ìwé eh, ní sàdúrà sáyidá musáwàdà wà á ti bí sí àádéhì wà lọ́sàdà gbogbo nǹkan tí ó bá di oúnjẹ ọlọ́run lọ́nà sallallahu alaihi ìmá ọmọ kékeré obìnrin ọmọ kékeré ní kọyìn tó ń àfihì àìzán yẹ̀dúmù abadan wá fún ànẹ́sọ̀rọ̀bọ́lọ́n fíjọ́nà lọ́n wá fún muhammadu ní iyì tí ò ní tán ìlàkẹyà nìsá ọmọ tí ò sí mẹ́tọ́ ń bá ṣe orin tó ń kọ nù tó ti máa ń kọ nígbà wọn nù so àwọn obìnrin náà tán bá fẹ́ kọrú ẹ̀ fáwọn ọmọ lónìí nígbà tán bá ń gbọ́ ọmọ ojú ọmọ kékeré tán bá ń wẹ̀ àwọn ọmọ kíkiri bá fẹ́ bí tán kọ́ fún tán wà ṣe ń ju ọkọ̀ òun ó ní ya ní abúkílà ní muhammadan wọ́n wá sọ di ya ní sọ́jọ́ pọ́ mo máa náà ó fi ilẹ̀ bẹ́ẹ̀ láàpẹ́ ní abdullatif bá ní ya ní abúkílà ní abdullatif hasa arahu ya àwọn amúradà láàpẹ́ ní abdulkarim bá ní يا ربنا أبقلنا عبد الكريم وهكذا òṣèré mi àti àwọn ìyá táǹkọ ọbẹ lónìí tó jẹ pé yorùbá àlá bá mọ àrí ọ̀yà kan sọ pé ní alájà sámíya alálùbáríta wà á soríire ṣùgbọ́n yìí ló yẹ kó máa jáde lẹ́nu màmá láti pẹ̀lú ògo ọlọ́run ọba àmọ́ wọn ó yí àrílágbára ọlọ́run wọn ó yí jẹ wọn ó lọ́mọ alálùbáríta al-iman qawlun bi lisani ọ̀rọ̀ táwọn gbogbo ń tàmà wí from a to z yé wa dáadáa ló gbọdọ̀ máa jẹ́ so gbàpàjọ àwọn obìnrin àwọn màmá wa so àtìfọ́ yìí ní ìjọ̀jọ́ wa kàn láti pé pé ká tún fi kún lórí kò sígbà táwa mọ́sálásí ní ìbá tó ń padà lọ́lé láti máa gbọ́ yídà kọ́jọ́ pé màmá sọ́mọ àbí àwọn aláàárín ara wọn náà láwọn so nǹkan bá ń tẹ̀ bá tìmọ̀ ní wípé ní nǹkan wọn ń gbọ́ nínú ilé ni wọn náà ni wọn ń sọ síta wọn kò kò kò kò sàmìnà wa. wọn ní kò wàlí ìmánu bilqadar so lára orígun orígun ìmánu ni àti ìmánu bilqadar kagbantánpè ní kádàrá gbọ́ kọ́dàrú èdè lárúbáwá ni àwọn náà ti di ara yorùbá kádàrá àgbà kádàrá ni àfa ni pé wàlí ìmánu bilqadar khairihi ọ̀ṣàrè àti dáadáa àti aburú àgbàgbọ́ ṣọ́lówì yìí pàmòrì yìí tó dùn àti tó korò àti tó kan àgbàgbọ́ wàkúlù zálíkà kọ́dí kọ̀dáràhù láhù ọ̀bùnà gbogbo ẹ̀ pátápátá ọlọ́run ọba ó ti tẹ gbogbo rẹ̀ kalẹ̀ ọmọkọ́dúrù òmùrù yẹ́dì ọlọ́run ọba ní ń pè gbogbo ṣèwárí ìpìlẹ̀ kádàrá tá à ń rí lónìí ó ti wà nínú ìdájọ́ ọlọ́run ọba ni ìjọba bá wọn sọ wípé ní alkọ̀bọ́ ò òní ń ṣáájú alkọ̀bọ́ òní ó ṣáájú kádàrá kádàrá onígbàtà pé ní a ti sẹ́ẹ̀tì nǹkan kalẹ̀ gẹ́gẹ́ kápẹ́jú oníṣìn ká sẹ́ẹ̀tì aago gbàtà fẹ́ sùn lálẹ́ àná kápẹ́jú àwa sẹ́ẹ̀tì aago kalẹ̀ pé tó bá ti di aago five thirty ó dún àpótí bá ti di five thirty yóò dún alqada wal qadar àpèjú láti ṣe o kọ̀ọ̀bọ̀ ó dà gẹ́gẹ́ bí alẹ́ àná tá a ti ń fẹ́ẹ̀ṣẹ̀ àkọkalẹ̀ àkóbá ńlá ti tá a bá padà kánṣu nǹkan tá a fẹ́ẹ̀ṣẹ̀ ní àkóbá jago márùn-ún ààbò aago òdùn gbọ́n ni kádàrá wa ń ṣẹlẹ̀ kádàrá ni reflection nǹkan tó lọ́wọ́ bá ti tó fi kọ́ fà láti gbàyí gbàyí gbàyí gbàyí àwọn ọ̀nà kọ̀ọ̀bọ̀ ìgbà tí bá wá ń ṣẹlẹ̀ táwọn wá ń rí òun kádàrá nù tó rẹ̀ pẹ̀lú káyíká máa wí ni pé wà ìmánu bí ọ̀bọ ìláyé wà kọ́dàrí ọlọ́run agbàgbọ́ pẹ̀lú nǹkan tó ti palẹ́tò kalẹ̀ tó ti ṣètò ẹ̀ kalẹ̀ tó ti dájọ́ rẹ̀ ìdájọ́ ọlọ́run ọba ìdájọ́ ọlọ́run tipẹ́tipẹ́ bí mo wá ṣẹlẹ̀ ìgbà tí ń ṣẹlẹ̀ ní kádàrà hadith abdullahi bin mas'ud radiyallahu ta'ala anhu tí imam muslim gbà wá oúnjẹ ọlọ́run ọba ń sọ fún wa ń bẹ̀ wípé inna ahadakum yujma'u khalquhu fi batni ummi gbogbo ọba tó kọta jòkó yìí ẹnì kọ̀ọ̀kan bá àṣepọ̀ tó láyé ẹnì kọ̀ọ̀kan wa ẹnì kọ̀ọ̀kan wa ẹnì kọ̀ọ̀kan wa oúnjẹ ọlọ́run ní fúngbà tí wọ́n ń ṣe ẹ̀dá wa wọ́n ń ṣe ẹ̀dá wa ní ogójì ọjọ́ ogójì ọjọ́ ogójì ọjọ́ mẹ́ta tó mọ̀ jẹ́ one hundred and twenty days ogójì ọjọ́ lọ́nà mẹ́ta yóò máa jẹ́ ọgọ́rùn-ún ọjọ́ àti ogún ọjọ́ ìkíní wọn ó ṣe ní alákọ̀ èyí ẹ̀jẹ̀ kíkì ìgbà nígbà tí màá ní ọkùnrin àti màá ní obìnrin tó bá papọ̀ tán fọ́ọ̀mù tọ́lọ̀ ní tán fọ́ọ̀mù ogójì ọjọ́ ẹlẹ́ẹ̀kejì wọn ó di mọ́gbẹ́gà wọn ó di bíi páàsì ẹran ìpele ọmọ ẹ̀dẹ́ ènìyàn nínú ìyá rẹ̀ ogójì nọ́tìfà àkọ́kọ́ àtọ̀ ẹlẹ́ẹ̀kejì alákọ eh, ẹ̀jẹ̀ kíkì ẹlẹ́ẹ̀kẹta kéjì ẹlẹ́ẹ̀kẹta òní mọ́tògà eh, ẹran bá sí ẹran ṣùgbọ́n lọ́nà tí mo wá yọ apá yọ ojú sùhánù láàlá rẹ̀ ìtọ́jú ọlọ́run bá kàtà dáa wákà lọ́wọ́ àfẹnusà kí ọlọ́run yọ ò yọ kò sí ọlọ́run. lẹ́yìn rẹ̀ nígbà tó bá pé one twenty ọlọ́wà ní pípa àmàlà ìka láàrin one twenty sí lẹ́yìn one twenty nípa ọjọ́ mẹ́wàá mi láàrin ọjọ́ mẹ́wàá àwọn ìlú lọ́tí ní kíkà mọ̀lẹ́kọ̀ lọ yóò ń sáfò sí ìró rẹ̀ wọ́n lọ fẹ́ ní sí ọmọ tó wà nù ìyálà ìgbà àwọn ọmọ náà máa fura pé ọmọ òun rúra láti pèlè kò ní rúra láti pèlè ó wà ní àtọ̀ ó wà ní báṣẹ ẹran ó wà ní ẹ̀jẹ̀ kíkí ó wà ní báṣẹ ẹran ọlọ́run tí ìfẹ́ mi ti la ń gbà náà bá ti wá fẹ́ mi ti la àwọn òyà wọn máa ní nígbà pé ní ọkọ ìyàwó àkọ́kọ́ àti ọmọ àkọ́kọ́ ẹ máa ẹ máa tó nǹkan nígbà tí òwúrọ̀ ẹ̀rí ọ̀sá bí ọkọ̀ náà fọwọ́ kan ti bẹ́ẹ̀ ó ń mí lóòótọ́ ó ń mí ó ń mí ó ń mí. kẹ́rí gbà wọn ọlọ́run ti ọlọ́run ní pé ọlọ́run ní pé wọ́n wà pọ̀ nǹkan mẹ́rin kalẹ̀ fún un wọ́n kọ ajálu rẹ̀ láìpàn rẹ̀ ọdún tó lò láyé ọ̀dọ́jọ́ ni bó sùn sí ni bọ́sẹ̀ sí ni bí wọ́n ti kọ́ lẹ́yìn náà rizquhu arísìkí ẹ̀ láyé bí ó ṣe ní ìmọ̀ wọ́n kọ́ di ọmọ oṣù mẹ́rin àti ọjọ́ díẹ̀ nínú màmá ẹ̀. bákan náà wọ́n ti wá kọ wọ́n ti wá kọ kádàrá rẹ̀ táǹkà nísìnyí kọ̀dọ́wù rẹ̀ wọ́n ti kọ́

gbàtà náà ń tán àǹtù ní tán àǹtù tán àǹtù tán àǹtù àgbàtà bá tiẹ̀ bá ti lè kálàmù tàbá ti lè clean rẹ̀ tàgbé sí tàgbé sí tàgbé àgbé kíra àbí tàgbé kalẹ̀ yóò gbà yóò ní gbẹ. nítorí lè change ní tá a kọ sínú wàhálà ní kíni ìpínlẹ̀ àáfọ̀ àtàn fi pín àti ra òun yóò pa nìkíní òun bíbẹ̀ ẹ̀kọ́ kò ní pa tìbí ìṣèwà náà gbogbo tí ń ṣe láyé pátápátá ọlọ́run ti ó ti kọ́ kọ́bùlà kó tó dá ayé fún sabaina alifasana seventy years seventy thousand years láti kọ́ tí mo wá ṣẹlẹ̀ lásìkò tọ́lọ̀ fẹ́ kó ṣẹlẹ̀ o pàtó bá wá ń ṣẹlẹ̀ àmọ́ wá rí pé kádàrá ni a ikú kádàrá ikú kádàrá bẹ́ẹ̀ ni kádàrá yìí lóòótọ́ tó ti wà tipẹ́tipẹ́tipẹ́ tí ó sì ní yẹ tí ó sì ní yẹ àwọn afáàfẹ́ pé ní ọ̀rọ̀ kádàrá ó sọ̀rọ̀ dá sí èyí dá sí o. kọ́dà yìí gbọ́dọ̀ máa discourse rẹ̀ nínú mọ́sáàbà alùsùnà ọ̀jọ̀ máa ní pé kí wọ́n máa sọ̀rọ̀ torí pé ni pé bó ṣe rí nù àmọ́ akẹ́kọ̀ọ́ wípé àyìn ti ní sanwó lọ́nà torí pé kò sígbà gẹ́gẹ́ ronú ọlọ́run ni àwọn pé a gbọ́dọ̀ máa ronú záàtù ọlọ́run gbogbo ọlọ́run ọba ti rí àti gbogbo tó kù náà tó bá ń ronú rẹ̀ sígbà ń kádàrá ìyókùtà tọ́nà ọba bẹ́ẹ̀ pé bọ́lọ̀n ti pé bó ti pé kíkè náà kí bọ́lọ̀n ọba rán wa òun nù. lára ìmánì kádàrá náà ni wípé èyí sì fi ṣe àwíjàre pàápàá jùlọ níbi iṣẹ́ ẹbú tẹ́nìkan máa fi omi sí pé àfa ayẹyẹ mọ́sálásí kádàrá ni <laughs> àfa ẹ̀sì máa ná ìyàwó yìí wò sí wá dà ẹ̀ kádàrá ni tọ́ kádàrá ń dìsẹ́ kádàrá tí ń ra níṣẹ́ ẹbú bọ̀ dìsẹ́ kádàrá ń kò sọ pé kọ́mọ́ lọ lè wá tí ó jẹ́ tí ó mú o náà nìkan lára àwọn àfáà ẹ̀sìn ọ̀sẹ̀ ní rahimahullah ní gbogbo ẹni tí bá ti ń rí tí bá ń ṣe kádàrá ṣe àwíjàre níbi iṣẹ́ ẹbú tí ń ṣe tó sọ fún pé ń parọ́ ni tó pé kádàrá tí ń ṣe àwíjàre òun tó bá rẹ̀ ẹ́ ti ní lọ sí tù kí náà lọ sí tù fún àájò pé kára wá lè bá àyá ọlọ́run kó ti kágùn lẹ́yìn nígbà kò rántí kádàrà wípé ọlọ́run ti kọ ìjọ tó ń wò lò láyé bí wọ́n ti lò àásì àájò àásì ìgbésẹ̀ eré kálukú lọ bí iṣẹ́ tó fún aláǹfààní òní ní pòyìn ní sunday àìsábà yóò ti lọ bí iṣẹ́ kẹ èyí òun kò rántí kádàrà tó bá wá di wípé kásin lọ́run ìwọ̀n rántí kádàrà tó àìsí kádàrà ṣe ah, ìyàwó ìdàrí òdì méjì àti mẹ́ta kan lábẹ́ kádàrá ìbádà tí wọ́n ń bẹ ń bẹ ìjọsìn tí ń bẹ lábẹ́ kádàrá ìjọsìn tó tó tó tó bọ̀ ìjọsìn tó tó ní ládá gidi ni àwọn nǹkan méjì ń bẹ náà ìjọsìn fáà ń ṣe fẹ́ pé ládá wọn kò ní òṣùwọ̀n ládá wọn kò ní òṣùwọ̀n subhanallah ìkíníkejì wọn sọ́ọ̀dì ló bẹ̀rẹ̀ rẹ̀ sọ́ọ̀dì. So ló bẹ̀rẹ̀ wọn asọ́ọ̀mù ààwẹ̀ tá ń gbà ládàá rẹ̀ lọ́sùnwọ̀n tán gbogbo iṣẹ́ tá ń ṣe ó ń ṣe ọlọ́run ìtú ọlọ́run tọ́lá rẹ̀ kó máa bá a jókòó wáyé pé ní gbogbo iṣẹ́ tá ń ṣe láyé pátápátá ló ní gègé ló ní òṣùwọ̀n iṣẹ́ kọ̀ọ̀kan ládàá mẹ́wàá mẹ́wàá ní ìbẹ̀fùn máa bá kírun ládàá mẹ́wàá yóò tún wá ju lọ́pọ̀ yóò tún máa wá lọ́pọ̀ yóò tún máa wá lọ́pọ̀ ó dìpẹ́ǹdì lórí bá a bá ṣe kírun tó dáa sí bẹ́ẹ̀ ni ó sì lọ́pọ̀ sí bẹ́ẹ̀ náà ni hajj tá ń ṣe bẹ́ẹ̀ náà zaka wa but ọlọ́run ní pé ó ń ṣe ọlọ́run kan wípé ọlọ́run kan fún wa wípé ní asọ́ọ̀mù lí wà ní hajj bìbì pé ààwẹ̀ ń lò ní so kò sí kò sí gègé kò sí gbèdéke fún ládàáwẹ̀ sọ̀dì ní sọ́ọ̀mù ẹlẹ́ẹ̀kejì ó ní asọ́bùrù sùúrù ṣíṣe asọ́búrú sùúrù òun náà àkókò àwọn sọ wípé ní innama yuwaffa as-sabiruna ajrahum bighayri hisab innama yuwaffa as-sabiruna ajrahum bighayri hisabin ọlọ́run ní pé òun ma wọ́n fa àlàgbà kùránì tó púpọ̀ ìwọ́ fa ìwọ́ fa ọlọ́run ló ń pé òun ká máa gíìfù ni òun máa gíìfù ládá ẹ̀sán fún gbogbo ẹni tó bá lè ṣe sùúrù bìbẹ́rì eh, ìfàb láì ní òdì wọn pé ibà ìgbín fún òní wọn méjèèjì wọn ẹwà jẹ káwọ òwò ẹrí pé nítorí ọmọ méjèèjì kéde díẹ̀ ààwẹ̀ kọlọńkọ màá ti ń rọrùn ní yorùbá náà ní pé ní ààwẹ̀ ọkọ ẹni tó ń gbà bẹ́ẹ̀ bá ti ń dáwẹ̀ bẹ́ẹ̀ bá kí wọn àmà àti àníma àbá lágbájá ní àtìrí mọ́sálásí ti pẹ́ bọ̀tà awẹ̀ bẹ́ẹ̀ bá tilẹ̀ kò má rí tó jẹun tó sì jáde tó ní pé ah àwẹ̀ tó ní ó sì wá ń gbóra fún ìtìjẹun ní olùjẹun báwo ní mà ọ̀tọ̀ ọlọ́run ọba mà sọ pé ní ọlọ́run sọ pé ní ní àwẹ̀ àmọ́ sà ẹ̀sọ́rù àbàbẹ́lá kọ́lọ́n kálá kó ti rọrùn fún wa àgbàlá tó rí bọ́ra wa tí wọ́n fẹ́ sàláìsí ọ́fíìsì gbogbo ẹ̀kọ́ ẹnìkọ̀ọ̀kan wa àgbàlá ọ̀kọ́lá ń sàkóríjì fún wọn. sùúrù sòrò ṣẹ̀rù pàtẹ́ pé ní ṣẹ̀rí àti wá ó fi àtàkì ládá tó pọ̀ mọ́ sùúrù arábìnrin kan bẹ láyà ní sọ̀lá rẹ̀ sọ́lá tàbá a máa ń ka hadith kan wípé ìnáma sọ́bùrú ìnáma sọ́bùrú ẹ̀ ń dàpọ̀ àfáǹtà àbúrò àtàgbà ń gbé lẹ́yìn lẹ́yìn lára kala òfin ìnáma sọ́bùrù àìndà sẹ́dà mẹ́tẹ̀lì òòlà sùúrù nígbà tí sùúrù wúlò ó nígbà tí nǹkan bá ti ní ọmọ rẹ̀ ṣaláìsí nígbà wọn bara jẹ́ gẹ́gẹ́ bá bàbá wa àmọ́ ti sọ lánàá pẹ́lú mi tó kú bá kú fún un tí ò yẹ kó wí gan-an yóò mọ ìwí òun ti bàjẹ́ o alátìlẹyìn ń ti lọ o ẹ̀gbìn nìkan ti ṣe òun o so arábìnrin náà wá ń wí jẹ́ láyé ní sọ̀rọ̀ àṣọlá anábì wa ń kọjá lọ́wọ́ rí pé máa ń ṣàánú àkínú ń ṣe arábìnrin yìí ta ní fọ́mọ ẹ̀ ló kù sallallahu alaihi wasallam ànábì náà wá súnmọ́ pé ní ìsìlè wà tẹ̀sí di ṣe sùúrù wá fi mọ ọlọ́run fi gba láàdá lọ́dọ̀ ọlọ́run ìsìtìsáàbù nípe kéèyàn fi kéèyàn fi nǹkan wá láàdá ìrọ̀lábì kò dá ànábì ní sallallahu alaihi wasallam bóyá bóyá móòdù tó wà ẹ̀mí kí ló bá ní sallallahu alaihi ó ní ilé ìta àmì kó wájú mi darí kó wájú mi bí bí o bá tẹ̀lé lójúmọ́ mo? wí wọn o ìtọ́ òun ni pé ní ilẹ̀ ìta àmì ìsáwò bá ti bá fi sílẹ̀ nípa ìgbà tó ń bá ti gbé jẹ́ lọ fún wájú mi darí. Ah, mo ṣe sọ̀lọ́ àrà sálà àmì sọ̀rọ̀ kó wájú ẹ̀ jẹ́ẹ́jẹ́. níbo bí ẹ̀ wá wálẹ̀ láti fún ṣe àkọ́dà àdẹ́bí náà tó wá sọ̀rọ̀ sálà náà tó wá kí ọ. Ah, àná ìjọ kí òun ní kí á lọ rìn fóun lọ́wọ́ ọba gbé gbéra ó wà lọ bá ní kọ̀ǹtánà sí à pé wọ́n lọ wọ́n sọ̀rọ̀ sọ́nà sọ́dà mọ́rú báyìí àwọn ò máa rí nǹkan ìjà náà wọ́n ti ṣe sòwúrò nítorí àwọn ìfọ̀n ní ó ti ju ìnáma sọ̀bùrú àìndà sọ́dà má ti wúlà ìgbà tí sòwúrò tó wúlò tó níyì tó ní ládàá ìgbà tó bá ṣẹlẹ̀ tí yóò kó pàápàá jùlọ àwọn bàbá alájà dramani gbogbo ohun tọ́lọ́n tó ti tẹ̀lẹ̀ sí náà kọ́mọ ó kú táwọn àbá pè ní pé ní jóròfòlù kọ́líbì ní júùrì ọkàn ọgbẹ́ ọkàn ẹ̀rí ní èdè lárúbáwá tó pé ní jóròfòlù nǹkan tó ń tí ẹ̀fẹ́ fún ló ní oṣù pẹ̀lú ọkàn ni táwọn fẹ́ ní járòfòlù fátà ẹ̀bí ọgbẹ́ ara ni sàwọn àrùn pé ní wọ́n jóròfòlù kọ́líbì àlámún tí mo pọ̀ sí ní òní tí mo bá ti rántí tí mo bá ti rántí tá àlàáfà ah, pàápàá jùlọ tí mo bá rántí ọmọ èèyàn tó sálẹ̀ sí àtàwọn égúnétìs rẹ̀ lágbájá mi àti lágbájá yìí láti wà ní kíláàsì kan ní sùkúl tí mo bá ti rántí báyìí wọ́n rántí ọmọ náà kí ló yẹn òwe tí yẹn ó ṣe iná lè la ìwà ìdílé ọ̀hún àkọ́kọ́ nù ẹlẹ́ẹ̀kejì wá sàdá àti ọmọ tó lọ́wọ́ ọmọ tó ti lọ ìlẹ́yìn náà tí mo rí iná báyọ̀ àkékè ká má rẹ o ọmọdé wa ṣàdúrà fún pé ilé kọ́lọ̀ kó tó gùn lẹ́nu ọmọ àti ìdíjọ́ kọ́lọ̀ náà sọ̀rọ̀ kẹ́ kó ṣe tó nìsín fún Islam kọ́ wa ni. innama sabru 'inda as-sadamati al-ula al-imanu bil-qadari la nutuba ìgbà kádàrà fún tọ́lọ́ ọba ti kọ́ kalẹ̀ àwọn àwọn afáàná ti sọ pé ní kádàrà ò ṣe kọ̀ láyé ìgbà kágbà kọ́lọ̀ ọba ìbẹ̀rẹ̀ sí ni wà. so àwọn àmì lọ́dọ̀ sẹ́ni tí ń bà wá nú jẹun táwa ń rò pé ìbànújẹ́ ni lọ́dọ̀ náà kì í ṣe lára aṣẹ́ rẹ̀ ni ọlọ́run bá ń ròyìn ara rẹ̀ pé wà á nà owó wà ábùháká wà ábùkà wà á nà owó wà àmáta wà áhìyà ọlọ́run ròyìn ara rẹ̀ sẹ́mà kò gbúgbúra kò kan àwọn ti sọ́ọ̀gì gan ò lè jáde pé ní kó ọ̀tọ̀ ọlọ́run tó wá ń fi yan jẹun tó fi ń ti báyìí pé wà á nà wò wá azọ̀háká wà ábùkà òun ló ń mú ẹ̀rín wá mo sì ló ń mú ẹkún wá bẹ́ẹ̀ni bá dé òun ló ń àwọn bá bímọ nísìnyí á dùpẹ́ alihamdulilayi pé wọ́n mọ́ o ọlọ́run ló mú wá bẹ́ẹ̀ni ká bá sì kú ọlọ́run ní fóun náà ló ń ṣe wà á nà wò wá àmọ́ta wà á hìyà òun ló ń fààyàn òun sì ló ń jíyàn lọ́dọ̀ ọlọ́run òun fi ń sọ bàbá wa ń bàbá wa ń bínú yíò jàgbà tí a ń bínú ìṣẹ́ ọlọ́run ọba ni kò tábà ti wá gbà fún pẹ́tọ́ alhamdulillah rọ̀bìnà bí ọ̀dọ́ ilá ìwà qadari àti gbà tó ìtàláṣì náà ni pé inna lillahi wa inna ilayhi raji'un àti lọ́nkọ́lọ́n kó jẹ́ kí a máa rántí gbóló yìí tí wù kábà ti tẹ̀lẹ̀ sí wa kì í wá ṣe ikú nìkan o a kàn fi ikú ṣàpèjú tó pé òun ló fẹ́ẹ́ lágbára jù anything tó bá nù wá kódà tá a bá kọsẹ̀ ní a bá kọsẹ̀ a sì bísímìlá inna lillahi wa inna ilayhi raji'un gẹ̀kan là ń wá ní bóyá pẹ́ẹ̀n là ń wá ní mo ṣe kéré tó náà tó wá gbà pé ah mo sì wá ní ìdí báyìí yìí nífin ìṣe wá rí o inna lillahi wa inna ilayhi raji'un nóòtì wa là ń wá tá a ti kọ́ àti tọ́jú rẹ̀ àti meet rẹ̀ àti everything àti summarize ẹ̀ pé kí ìdánwò òde kí n kàn yọ kí n fi yógó tu rẹ̀ lásán ní kí n wọ kai akwai yawan kai raba ko tsara ne kai subhanallah inna lillahi wa inna ilaihi raji'un to gbogbo tí ṣe láyé pátápátá ǹjẹ́ lábẹ́ ìpapọ̀ ọlọ́run ọba ǹjẹ́ lábẹ́ bọ́lọ́run ọba ṣe ṣe gbogbo gbogbo nǹkan lábàtọ̀ wá ní sùúrù pẹ̀lú ògo ọlọ́run ọba ọlọ́run ní dùn wọn ládàá sùúrù náà tó nǹkan tí táàpá sọ ibi kó eléyìí lọ ó ní wípé ní alima kulla shay'in tàjára àlákàdà ọlọ́run ọba ti ma gbogbo ntí gbogbo ntí lọ́la yẹ pátápátá ọlọ́run ọba ma kọ́bùlà táwùlì kóòtù tó ṣẹlẹ̀ tòtí bá wá ń ṣẹlẹ̀ yóò máa ṣẹlẹ̀ ní ìdààmú sí bọ́lá ń ṣe bó ṣe ń ṣe wọ́n ní wípé aláya alamani kọ́lákọ̀ wọ́n lè fẹ́ pẹ̀lú kàbí ní wọ́n àǹṣọ́ràtú àlùmọ́lẹ́kì ọlọ́run ọba òun ló dá wa òun ló mọ wa òun ló sì mọ̀ wa ó ma nǹkan tó pè wa ó sì ma nǹkan tí àti ó kò nira bá wa ọlọ́run ní pé ní òbí lòmọ́ yà ṣáfà yà fẹ́ lòwú gbogbo ẹni tó lọ́n bá fi ọ̀nà mà ọlọ́run ní fọ̀nà mà yàn ẹni mo ń fi ìṣẹ́ra àfọ́dúró èèyàn ẹni tó bá wá nù náà ńkọ́ àwọn afáàlọ́ wípé ní ọlọ́run ọba kì í nú yàn torí sọ wípé ní iná àdè náà ó ṣẹ̀dí ìmọ̀ ṣáàkì rán wà ìmọ̀ ṣàfihàn sòmìnì yóò mú nǹkan tó bá wù nípa ìsọ náà ni pé ohun tí ọlọ́run náà ti jẹ́ kó yíwa pé ìsọ̀lọ́ àwọn ìsọ̀lá pé gbogbo ọmọ tá a bá bí kúlù máa ò lóde ní yíwú lọ́dọ̀ àlàfẹ́ sọ̀rọ̀ gbogbo ọmọ tá a bá bí táyé torí ìsìlámù wọn bí sí àwọn òbí ẹ̀ ní ó tún mọ́dẹ́lì ẹ̀ lọ́nà míì nígbà pé ní kékeré bá ní wọ́n sọ kékeré nípìnlẹ̀ ìsìlámù ni àwọn gbogbo ọmọ tá a bá bí àwọn ìsì so ẹni tí ó bá wá bóyá tó tó bá di wípọ́ bá dàgbà tán òun náà lè padà kó lọ bá wọn jẹ́ tó o pé nǹkan ìṣe òun ò ṣe àpèjúwe yìí ń bẹ lára anábì Ibrahim alayhi salatu wasalam gbogbo alamata anábì Ibrahim alayhi salatu wasalam gbogbo ìjọba pátápátá ìtàn bíi sínú kódò ń ṣe ọlọ́run ọba ìkọlọ́ àtọ́lá rẹ̀ kọ́ máa bá náà ń pè ní asọ́bíkù náà ń pàdé kọ̀lọ̀kọ́lọ̀ ní mákàndínlọ́run ẹni tí wọ́n ti ń pè ní asọ́bíkù tẹ́lẹ̀tẹ́lẹ̀ àlùmọ̀tòdógù tàbí di pé ọlọ́run ránṣẹ́ tó sì jíṣẹ́ fún wọn wọn bá yí ọkọ̀ padà bá sọ di àsọ́ọ́bí hù ẹni tó bọ́fẹ̀ sẹ́yìn tó takò nǹkan táwọn àláàdá rẹ̀ ń ṣe sìntàn àbá àgbàlagbà tá ń tó ń dé tó takò wọn bá sọ di àsọ́ọ́bí tó bẹ́ẹ̀ ni gbọ́n àwọn ẹgbẹ́ ọlọ́run rọ̀ kàkà ẹni tí wọ́n bá wá tó yẹ kó tẹ̀ náà bá rí bẹ́ẹ̀ kó kó sábà wọ̀ bí ẹ̀ pé inni bari ominkun ẹnabi sọ ìfọ̀nsẹ̀ ìgbà wọn bàbá rẹ̀ sí bari ominka inni kó lọ wá báyìí ní ìníbàrí òun ní nǹka tó báyìí pé nínú ẹ̀sìn ni o àyè ìjọsí ọgbọ́ tí mo sì bá pọ̀ lọ bí mi gbogbo tó báyìí kí n ṣe fún ọ gẹ́gẹ́ bí ọmọ sí bàbá wọn máa ṣe nítorí náà ti kọ́ wa nù sallallahu alaihi wasallam nígbà tí ara arákùnrin kan tó lọ́ba nábì tí màmá rẹ̀ ní pé Muhammad tó ń tẹ̀lé yìí bọ́ọ̀ bá kó lẹ́yìn rẹ̀ òun ò sì ní jẹun ah, Ah, hunger strike ló kọ́kọ́ bẹ̀rẹ̀ láyé láyé àná sọ̀rọ̀ sọ́lá ó lóun ò ní jẹun ìyá ò wá jẹun jọ́ kìíní kò jẹun jọ́ kejì kò jẹun à ah, kí àyè má wàá kú tàbí ní wàá lè bá mi sọ̀rọ̀ sọ́lá pé n tó máa ń ṣẹlẹ̀ mí ànábì ní sọ̀rọ̀ sọ́lá kí wáyé pé yóò bá kú kó kú kó má tẹ̀lé nínú ẹ̀sìn kó ṣe dáadáa sí kó tà gbóúnjẹ fún kó tà bá sọ̀rọ̀ kó máa gbóúnjẹ tó wájú ẹ̀ wọ́n máa gbóúnjẹ fún un wa'ashiruhum bil ma'ruf fi dunya bil ma'ruf láyé yìí ṣe dáadáa ṣe àmọ́ lórí ẹ̀sìn mẹ́tẹ̀lẹ̀ so ọlọ́run ọbẹ̀ inú yẹn ọlọ́run ọbẹ̀ inú yẹn tí yẹn bá wá tú sí wípé tí òun fẹ́ ṣe nu sọ inna hadaynahu sabila ọlọ́run ọbẹ̀ yìí ló fi ló fi bá a lò olófà nínú suratu Nuh àti kan sọ wípé ní wa inni la adri asharrun urida biman fil ardi am àrọ́dà bìhìm rabbuhum rọ́ṣàdà nílẹ̀ ẹ̀rí àwọn àfáànù pé àyè fi aburú ti tọ́lọ́run ọba aburú àyè fi ti fi ọlọ́run gbàtí ànábìbẹ́ tó ń lé wa inni la adri àti ẹ̀wà máa asharrun urida ìpinnu ìyìnbó náà ní pé passive verb wọ́n sì ní kí ni active verb active verb ní ẹ pé yóò wà bó ti yẹ kó wà but passive ní pé nǹkan change kankan ẹ lè má ma who did the àtàlóṣe uh, ẹ̀mí mà passive verb lọ́wọ́ bá lọ mẹ́wàá ilé láàdìrí àṣàrún òrìdà tí aburú ni wọ́n á rò ni wọ́n á rò ó àwọn èèyàn ni ta ló rò yẹn àgbékọ̀ títí káwọn olè ṣẹlẹ̀ àfi kó pé nínú mọ̀tọ́ ọlọ́wọ́n bá but ládàbí ni pé a ní sọ pé tí aburú lọ́wọ́n àwa rò táwọn ará ni Kùránì ò tó kọ́ wa Ibu though àmà pé kò lè ṣẹlẹ̀ àfi kọjá yí pé mọ̀sí ọlọ́mọ ti kọ́ àní àní lu aburú pé aburú tí tí ṣẹlẹ̀ yìí káwa káwa tàbí kẹsọ́lọ̀ lọ. pàtó wá di dáadáa am àrọ́ dàbí him rọ́bùrún rọ̀ṣẹ̀dọ̀ ọlọ́run wá lu active verb àbọ́lọ̀ àrò dáadáa rò wọ́n ni so àwọn nǹkan bó ṣe bó ṣe wà nù gbogbo ẹ̀ náà ó ó ó ẹlẹgẹ́ ni àbẹ́lẹ̀ ọ̀kọ́lọ̀ kó máa kó máa sàmà náà wà. nínú àwọn tó wà lábẹ́ kádàrá àfa ní pípa kullun muyassarun bi taysirihi ila ma sabaqa min ilmi wa qadari gbogbo ẹnì kọ̀ọ̀kan wa ọlọ́run máa ṣe iṣẹ́ dáadáa níràn fún wa àti tí yẹn bá túùsì nǹkan mi ṣẹ́gbà ìfọ́lẹ̀ kan ọba kádàrá ó lẹ́gẹ́ ó ń ṣe ọlọ́run ọba ìkẹ́ ọlọ́run tọ́lá rẹ̀ kó máa bá a àwọn sàbí bí nípa àdéhùn ìbùdó mẹ́sàn sàkàlẹ̀ ẹ̀ka ṣe nígbà jẹ́ pé ní gbogbo ní tàn ṣe ọlọ́run ti kọ́ kalẹ̀ láti káwọn náà tà tó dáyé wòlí mọ̀lẹ̀ àmà kí ló sáfẹ̀ máa dà mara wọn sáwọn wá ṣiṣẹ́ sọ pé ní ìyẹn lè ṣe ṣe ṣe ṣe sọ pé ní kò sínú àkọọ́lẹ̀ rẹ̀ pé yóò ní àríṣìkì kò ní ní ìyẹn lè má ṣe kò ní kí ni anábìá ní kíni láà sallallahu alaihi wasallam i'malu fa kullun muyassarun lima khuliqa lah gbogbo ẹnì kọ̀ọ̀kan pátápátá ọlọ́wọ́ sọ̀rọ̀ náà kì í fi lójú ọ̀nà rẹ̀ so yíùn á ṣe èyí ń rẹ pé ní gbogbo ààrẹ èdè ká máa tètè àmà jẹ náà ni tí wọn lu àmà àbọ̀tá àmà bẹ̀ lọ́n. àdéhùn mi tó tó ń ṣe ọlọ́run bá sọ̀rọ̀ sọ̀rọ̀ yìí pé ní ó ń bi Ibn Abbas pé ǹjọ́ ọmọ ìwọ ọlọ́run lórí gbogbo àwọn àdá tó dá Ibn Abbas lóhùn ọmọ wọ́n ní ǹjọ́ ọmọ ìwọ àwọn ẹ̀dá ọlọ́run ọba lórí ọlọ́run nǹkan kan ò sọ̀rọ̀ lórí ọlọ́run ọba òpòtọ́ ọlọ́run àdé àdéhùn sọ̀rọ̀ sọ̀rọ̀ pé ní ọlọ́run ọba máa ń máa ṣe pé àdéhùn ló ń ṣe fún wa Ibn Abbas ní pọ̀ wọ̀ mọ́ ó ń ṣe ọlọ́wà ní sallallahu alaihi wasallam ìwọ ọlọ́run lórí ẹnì kọ̀ọ̀kan wa ní pé ní àǹtà àbùdúhù àyà àbùdúhù wà láyé ṣòro kó bí iṣẹ́ ìhàn ká máa sin lọ́hùn ká máa pa nǹkan inú ọ̀rọ̀ inú iṣẹ́ inú rìn ní gbogbo táǹtì láyé ìwọ ọlọ́run lórí wa wá ní pé ìwọ ti fi wa tọ́lọ́ ọba bùn wa tó bùn wa ni pé wàhálà ìdílà náírà wàhálà yóò àdìbà àhàdùn ọlọ́run ní gbogbo ẹni tó bá ti wá ṣe nǹkan ní kó ṣe òun kò ní bí àjẹ lẹ́yìn kọ́ lùjẹ́ náà yóò àlùfẹ́ náà ibùn àbáta ni pé ní afàlà òbàṣírò hàn à tó bá rí bẹ́ẹ̀ tí mo gbọ́ yìí yóò dùnú mi ṣé kí n kí n ànáwùsì fún gbogbo àwọn èèyàn mo ṣe ọlọ́run ní pé ní láà wọ́n ṣe bẹ́ẹ̀ ọ̀gbọ́dọ̀ tọ́ o àyẹ̀kọ́ tẹ́kìlù tó tọ́ bá ti sọ bẹ́ẹ̀ ní kálukú ní ìpínlẹ̀ kan mọ́ wọ́n gẹ̀lẹ́ ń tẹ́ni àti rí ọ̀nà méjì nísìn instances yìí pọ̀ àtàmú méjì wá ní tó bá di ọ̀rọ̀ wípé jíjẹ mímu jíjẹ mímu túláàsì àwà ni ànídó wípé à ń gbàdá pé a mọ̀ wípé àkádàrà ń bẹ káyà sùn lé ń rìn ní sùn lé ẹlẹ́ẹ̀kejì wá pé nípa ọ̀rọ̀ ẹ̀sìn ànígẹlẹ́ntẹ́ so bó ṣe bó ṣe bó ṣe lọ́nà nípa jíjẹ fún wọn àkàtìrì tó kà wọ́n bẹ̀ ní wípé ní àwa ní wà ní by force by force àwọn sálàmù ọ̀rọ̀ pé ní má bá ń tajà gbọ́dọ̀ àlọ́jà ti tiẹ̀ kò tí ń ta òdodo ní òfin ta wọn ti torí pé àwọn ti mọ̀ wípé ádìsí kí àwọn ò ní fo àwọn ru gbọ̀tọ́run ti mọ̀ bẹ́ẹ̀ múra ń ṣe pẹ̀lẹ́ pẹ̀lẹ́ kádàrá òun nìyí pàtàkì lórí pé pàpà ti parí kádàrá eh, báyìí wá ní wípé níparí rẹ̀ gbogbo tí sábà wá ń ṣe láàtọ wípé àjálù kankan láìrọ̀jù qadaru illa illa du'a àwa ní ti àdúrà lẹ mo ṣe ọlọ́run wíbẹ̀ wò gbogbo tí máa ń tọ́lọ̀ máa fi ń moderate kádàrá tí máa fi ń àjọ́sí rẹ̀ àdúrà ni àdúrà oníṣẹ́lá ọ̀tún ròyìn bomi sọ̀rọ̀ àkàrà pé ní àdúrà ó sáífù àlùmọ́mì àdúrà ṣíṣe ìdààmú mi nínú sọ̀rọ̀ náà ìsọ fún wa pé wọ́n ìgbà sàálàkà ìbáàdì àmì fàìmì ọ̀rí ìbùn òjìbù dáwà tàdáì ìbáàdà àmì fàyè sàjìbù ìwàjì òmìnirí làálà hàn tó ṣe tó àdúrà kárọ̀ ká má ṣe àdúrà lẹ̀ bàbá wa fẹ́ ṣe àdúrà ládàbí àdúrà ládàbí àdúrà tó ń ṣe ọlọ́run bá kọ́ wa ó kọ́ wa lẹ́nu òun náà tó wá fẹ́ ṣe àdúrà bí ṣe máa ń ṣe nù àkọ́kọ́ ti àkọ́kọ́ alhamdulillah lálẹ́ ṣe la ilaha illallah lálẹ́ ṣe ni lẹ́yìn náà a ṣe àtàlátù fún ṣe ọlọ́run ọba ìjọlá bá sallallahu alaihi wasallam lẹ́yìn náà a wà sọ̀rọ̀ nǹkan tá a bá fẹ́ so ọlọ́run ẹ kọ́kọ́ ṣàdúrà fún ẹ̀ náà wọ́n ṣàdúrà fúnra rẹ̀ pápọ́kùnrin ní ṣàdúrà yóò ṣàdúrà fún ìyàwó ẹ̀ ṣàdúrà fún àwọn ọmọ rẹ̀ pápọ́ obìnrin bá ní yóò ṣàdúrà fọ́kọ rẹ̀ yóò ṣàdúrà fún àwọn ọmọ rẹ̀ láti máa ṣàdúrà fún àwọn tẹ́n òbí wa tẹ́mọ̀ òbí wa ìyún ọlọ́run tó kọ́ aládùá sáàṣẹ fáwọn òbí yìí tábà ti ń ṣe yíyún alẹ́ òtítọ́ ó kó nǹkan tó pọ̀ sínú kí ni àdúrà wọn ọ̀pọ̀ rọ́bì ọ̀rọ̀ kama rọ́gbà yá ni sọ̀bí rọ̀ wọ́n bẹ láyé ni o wọn ò sí láyé ni o kàmá tàdá fún wọn. ìní pé àáṣe fún ọ̀bí wa ti ń bẹ láyé àáṣe fún ọ̀bí wa ti ń sí mọ́ kì í ṣe kókó nìkan rọ́bì rọ̀hámùmá kàmá rọ́gbà yá ni sọ̀bí rọ̀ ọlọ́run báwọn òbí mi ṣe kẹ́rí wàtí wọn àti sátọ́jú mi bá mi san wọn lẹ́sàn-án rẹ̀ jù bẹ́ẹ̀ lọ àti unquantifiable nìkan táwọn òbí wa ṣe fún wa kò ṣe kí náà yẹn ti ṣe fóbi tó le tó kò sí nǹkan kan lè ṣe àbá àfàdá fún gbogbo ìjọba mùsùlùmí lápapọ̀ tó súnmọ́ wa tó jìnà sí wa bá a ṣe wá bẹ̀rẹ̀ láti ṣe parí àkóso hàn rabbika rabbil izzati amma yasifun àpèjúwe ni o sàlámù ala al-mursalin alhamdulillahi rabbil alamin àtúnṣe àtàlájú allahumma amin àwọn náà ṣe allahumma amin sáǹsà dọ́ àfọ́nra wa àṣẹ allahumma amin àdìsọ wa rẹ pé ní anísàn fọlá ń gbọ́ tẹ́lẹ̀ kan ṣàdúrà sọ fún àmì tó pé sọ pé àmì ànábì ó sọ pé àmì sọ pé àmì tó àmì pẹ̀lú ògùn náà wà kádàkùn àdúrà àwọn òbí gbogbo gbà lámàsàdá ọma abáwá gbowó skul lọ́wọ́ wa ń gbà skul ní ọlá lùbáríkà wọn bá di ẹ ti skul bí bẹ́ẹ̀ ní gbogbo táwọn fi ń jáde ọlá lùbáríkà sọ́ọ̀tì sọ́ọ̀tì fọ́nú ọlá lùbáríkà sọ́ọ̀tì wẹ̀ ọlá lùbáríkà sọ́ọ̀tì ṣíwá ọlá lùbáríkà gbogbo ọ̀rọ̀ wa táwọn ọmọ wa àdúrà ni àtúndò ògùn ọlọ́wọ́ sì ní àlùbáríkà aláàtọ̀ṣọ́ ọlọ́run ọba àbẹ̀lọ́run tí a gbọ́ kó gbà ní lẹ́sìn fún wa